very dark man after I joined the malian music ah. now one man can't go the copy and more as he take the dress as he take the plate, hair eh. for as very eh, dark man they do things he can't copy every single singlet when the dark man they wear the man himself can't see wear the singlet if you say the singlet for body then people can't say ah, ah the man you too thin you don't be like him, don't say you black sha but this singlet when you come where it can't be like say na agbada now you go now you go where so na so those say many people they come they view the man they comment different things they view the man pose they say ha this one not be small you though. It come the man eh when do a video almost eight video come they smile like very dark man they mimic wan be like and by all means like dey say but your body sef e get as e be. So na so people come dey yarn di matter dey talk am o bicos if you see dis man picture as e be even you sef you dey vex you go smile. So na so di matter be o na im pipu come dey say ah wahala be like bicycle o wetin be dis <laughs> very thin man This one no be very dark man because im say wan be like and im go be very dark man na dem come dey call am say very thin man na be your own no be very dark man so na so dem come dey talk the the yarn the dis tin and di man na although say the video don make am go viral so some come say ah very dark man e no get wetin e wan do with this guy at all e no just resemble you but though say to me get very dark man color, go build very dark man body but di issue be say e come thin well well pass very dark man Now they say di singlet be like um agbada some come dey call am afghan maliza say dia eyes on you know Nigerian now, they must show one insult or the other to the man so now so they come take dey yarn am say which kind man be dis one o at least person wan copy person dem dey know who the person dey copy no be no be this kind Eh, no be very dark man wan go dey copy with this kind body as e be so so na so people come dey yarn the matter na so to me na the very dark man na the man secret admirer so he wan do wetin dat one dey do na na wetin he like to do na it be that, so na so e everybody get their own life to live at that moment na the life wey be say im wan dey live now be that because very dark man maybe na one of im fan na he be but he no know say the thing no come just fit am as he take dey fit that one as dat one take dey carry body he no go just fit carry e body like that. make the thing just still fit am although say even twins and identical twins slight different must dey But this one will constitute too much. It too much. People see singlet wey im wear. Ah! not be small. So now so e be o my country people. I say ah. May I post this one for you. May na see na plenty people to na comment.